الحمد لله والصلاة والسلام على رسول الله نبينا محمد وعلى آله وصحابه ومن أحكم الحجر إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم ونوضع أترى الكيد اسمه وأسعد ونبي محمد صلى الله عليه وسلم kí ni mo bá àwọn sọ́ọ́bà rẹ̀ kó sì mo bá gbogbo àwọn tó fi dáadáa tẹ̀lé ìlànà ẹ̀ àbí ọlọ́run fún àwọn òbí tó bí wa àánú ọlọ́run kọ́lọ́n kó sì kọ́mọ wà pẹ̀lú wọn àwọn olùkọ́ wa kí ọlọ́run bá wa san wọ́n ní ẹ̀san lóore àbí ọlọ́run fún ẹnì kọ̀ọ̀kan wa náà gbogbo ìlàkàkà wa ní ojú ọ̀nà ìlànà tànàbí sallallahu alayhi wa sallam ọlọ́run dákun jọjá rèé mọ́dàlú wa láyà o dákun gbà lọ́wọ́ wa o dákun ọ̀rọ̀ rẹ o mọ́kò ran wa o mọ́kò yẹn wa o ilé tí a ń ṣe yìí ọlọ́run dákun bí ojú ọtí ẹgbàá lẹ́sìn fún wa o bẹ́ẹ̀ àwọn ti yà rahman rahman pẹ̀lú gọ̀ọ́nà ní ìtẹ̀síwájú ní síra Sahih Bukhari ilé tí a mọ̀ ń kà fúnra wa kitabul wudu náà láwàá tí a sì wà lábẹ́ báàbù gúúsùlù wà lòdò fèlìmẹ́kìdọ́bí wà lọ́kọ́dà ìwà lọ́háṣẹ́ wà ìjára báàbù ti sọ fún wa pé ìyẹn sínú igbá kan àbí kí a tún mú bẹ́ẹ̀ pẹ̀lú irú àwọn nǹkan tá ànábì sallallahu alaihi wasallam tó fi ṣàlùwàlá tó sì jẹ́ àwọn nínú àwọn mùjíza eléyìí tá ànábì ṣe gẹ́gẹ́ bá sọ fúnra pé ànábì ní àwọn oríṣiríṣi mùjíza léyìí tó yẹ pé nínú Islam kìí ṣe eléyìí ni mùsùlùmí àwa máa ń broadcast gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé lọ́dọ̀ àwọn àtọ̀hún mùjíza yìí ní jẹ wọ́n lójú ju gbogbo nǹkan lọ mùjíza yìí ni wọ́n mú òun lójú kọ́kọ́lọ́pọ̀ tara ẹ̀ sọnù pẹ̀lú tó jẹ́ kí ànábì Ìsá kò di ọlọ́run mọ́ wọn lọ́wọ́ gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí wọ́n sọ náà ṣe èyí tó jù lọ ànábì ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ mùsùlùmí ọ̀wá gbọ́dọ̀ torí pé ànábì ṣe wò kí ànábì ọ̀wá di ọlọ́run wa lọ́wọ́ nínú àwọn mùjíjà tá ànábì ṣe inú ẹ̀ náà ni àti kà nínú báàbù yìí sanadi àti sori lọ báyìí pé حدثنا عبد العزيز بن أبي سلمة قال حدثنا أمر بن يحيى عن هبي عن عبد الله بن زيد níbi tí sáà ń dàdí sí tó déyìn òfìdọ́dọ̀ sọ̀hábà sọ̀hábà náà ni àbáwọ̀ abdullahi bin zayd kọ́l wọ́n sọ pé ata rasulullahi sallallahu alayhi wa sallam arábìdẹ́njọ́ kan fa kharajna lahu ma'an fi tawrin a bá mú omi jáde fún ànẹ́bì láti inú igbáàlò kékeré kan àti tuntun jẹ́ táwọ̀rì sẹ́yìn ewu náà ní igbáàlò kékeré tí a lè bomi sí láti fi ṣàlùwàlá. wọ́n ní gbaná mi túfọ̀ yìí wọ́n ti látara àwọ̀ àwọ̀ pupa rẹ́súrẹ́sú yẹ́lò ní wọn. bàtà wà tọ̀ á abẹ́bí ṣàlùwàlá nígbà kan gbélé. kódà fàgọ́sàlà wájú àwùsàlẹ̀ àtà ńgbà tó sàlùwà láwọn ọjọ́ náà ànábì fọ ojú ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta wàyàdé yìí mọ́rọ́tẹ́yì mọ́rọ́tẹ́yì ànábì sì fọ ọwọ́ ẹ̀ méjèèjì lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀mejì wàmásà abirasi yìí ànábì pa orí ẹ̀ fa akpala bi i wa ànábì mú láti iwájú. ó sì tún mú padà sí ẹ̀yìn báyìí ànábì ti báyìí ó mú lọ sẹ́yìn ó tún dá padà sí iwájú bá ànábì ti ṣe orí ẹ̀ náà nìyẹn kódà wàhálà ṣẹlẹ̀ á rè jìlẹ̀ yìí ó sì tún fọ ẹsẹ̀ rẹ̀ náà méjèèjì. a rí i pé níbi ó ń sọ fún wa pẹ̀lú bá ànábì ṣe ṣe kí ni o bó ti fọ ojú ẹ̀ bó ti fọ apá ẹ̀ tó sì pa orí tó tún ṣe kí ni tó tún fọ ẹsẹ̀. kí láwọn amú bẹ́ẹ̀ àwọn kata fẹ́ mú níbi àtúnṣe yìí ó ń júwe wípé ní àwọn sòhábà wọ́n sọ gbogbo bá Ànábì sallallahu alaihi wasallam bó ti máa ń ṣe àlùwàlá. ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀ àdìsí yìí ó ń ṣe déédéé àwọn ọ̀kan náà tá a ti kà sẹ́yìn tó ń ṣe ká mọ̀ yìí pé àwọn tí wọ́n dúró lórí wípé àmọ́ ń pa ẹsẹ̀ ní àìpa ẹsẹ̀ o àìpa ẹsẹ̀ pẹ̀lú àyà kọ̀ọ̀ránìkà ni wọ́n máa ń kà yìí pé pàtó náà bá àlejò láti rí pé wùdú ẹ̀kọ́n wà èdè ẹ̀kọ́n ìlàlì mọ̀ráàdì tọ̀mùsáwù lérò òtì kan wà àrùjù lẹ̀kọ́n ìlàlì kàbẹ̀. àwọn wo ápù wà àrùjúlọ fún ìlàlẹ̀ kàbẹ́ yìí wípé ní ápùkù yẹn ó lọ síbi wípé báàdàlì mọ́sẹ̀ lẹ́yìn ìgbà tí a bá pa orí tán lẹ́yìn tó sì jẹ́ sí wípé ọ̀rọ̀ yẹn ò lọ bẹ́ẹ̀ tó bá kó bá lọ bẹ́ẹ̀ ni àkọ́kọ́ ní kákọ́ lọ wo jáàrì tó wà ní wàmùsà ú bèrè ú sì tún kọ́ lọ́kọ́ wàmùsà ú rú ú tàkùn tó bá jẹ pé wà lọ tẹ̀lé bẹ́ẹ̀ ni bí àìjúlè fún náà lọ yẹ pé wá èmi ẹlẹ́ẹ̀kejì káfíà wá sọ yìí pé ó lọ wá bẹ́ẹ̀ kàìsíyà tó lè wúdò owó ńlá ń sọ yìí ẹni tó ń sọ ayà kalẹ̀ fún ká lè gbọ́ iye tó ní èyí wọn ni mùsùlùmí gbọ́dọ̀ máa kíyèsí tí wọn sọ fún bàánẹ yìí ti ṣe nǹkan lélẹ̀ yìí ó túmọ̀ sí pé bá a ti gbọ́dọ̀ fi náà nìyẹn torí pé kíni torí pé àìlè máa ọ̀sọ́ yìí ọ̀sọ́ lọ anábì lọ́lọ́run sọ àlùkùránì kalẹ̀ fún ó dẹ̀ sàlùwàlá lójú wa èwo ni interpretation àyà tó wà dàrú mọ́ wa lọ́wọ́ lójú ẹ̀ sí àyà àwọn náà ṣé tó sọ náà nìyẹn òfin tó wá sọ jùkú ni lọ kẹfí àtúndò ìdánimọ̀dámọ̀ àná ààrì ilẹ̀ àyà tẹ̀tẹ̀kẹ́lá ànilewudu wàtàwàtọ̀ àmà ń sèrè àlè ìdánimọ̀kẹ́ ìfọ̀tàwàtọ̀ nǹkan àlẹ́ àbò lójú wa ilẹ̀ báwo ló ti ṣe é ṣe báyà tó ń sọ fún kókó sọ̀rọ̀ náà nìyẹn ó dẹ̀ báyà àwọn sàlùwàlá ó dẹ̀ sàlùwàlá lójú wa lójú àwọn sọ̀hábà nínú kẹ̀fíyàtò wùdú rẹ̀ ọ̀kan lélẹ́yìí àti pé wọn sọ gbogbo ẹ̀kan lẹ́nu bí wọ́n ti sọ̀rọ̀ mí fẹ́ ìjẹ́ sọ gbogbo ẹ̀ láti máa ń ṣe tàbí ká ló bá lọ́ọ́ jẹ́ nínú pé ẹnu tó fẹ́ mú bí àwọn nǹkan tó fẹ́ fi díẹ̀ múlẹ̀ náà nìyẹn tó hàn àwọn tí wọ́n máa ń sọ wípé àá máa ń pa ẹsẹ̀ ni àá kì ń pa ẹsẹ̀ o. a máa ti kíni o a máa ń fọ ẹsẹ̀ ni nígbà tí wọ́n dúró lórí eléyìí làwọn náà ní rọ̀wá àwọn ṣíà nínú àwọn àkídà nìyí léyìí tó ṣe wípé ó àtúnṣe ẹni tó bá lóun ìlànà wọn nínú àwọn nǹkan tó wọ́n ṣe nìyẹn máa ya pa níta ṣe torí ìkórìíra tó wà fún ọkọ̀ lọ́pọ̀lọpọ̀ má ti lọ pé kọ́sọ̀ àbàtàn lọ́gbà àdìsí kan wá ẹ̀rín lílo àdìsí wọn lọ́dọ̀ wọn láíláí táwọn ẹni tí wọ́n sọ yìí pé Umar finnar Abubakar finnar inú nǹkan tí wọ́n máa ń sọ nìyẹn wọ́n á ní Umar wà á wà Abubakar wà Aisha finnar ẹni tó bá ti lè ṣe bẹ́ẹ̀ àkọ́ni wọn náà nǹkan tó sọ ni pé àṣìárì anna Abubakar wà Aisha. وعمر وعشر في النار torí di eléyìí ká ṣọ́ra o ká wà kí ẹkùn gan o ẹsìn òun náà lè tá ànábì mú wa tá ànábì bá ti ṣe òun lẹsìn ṣùgbọ́n eléyìí o báwọn ṣéwù wa ti ní ká ṣe eléyìí tóbi ṣéwù ṣéwù ní kọ́mẹ́sìn wá fún wa o ṣéwù wa ti yàtọ̀ sí tọ́lọ́mù wa ti yàtọ̀ sí ànábì ti ṣéwù ògbélẹ̀ ni o àwọn àmírù wa ni wọ́n sọ báyìí àwọn ẹ̀dá wa ló sọ báyìí tó bá ti yàtọ̀ sí tọ́lọ́run kì í sẹ́sìn ló tó bá ti yàtọ̀ sí ànẹ́rì kì í sẹ́sìn ló ìfẹ́ inú ti ṣéwù nìyẹn ìfẹ́ inú kàmírù nìyẹn kódà ìmọ̀ọ́mù tó bá ti sọ wípé ntí àfẹ́lẹ́ lẹ́yìn tó bá ti wá ti wò táwọn náà bá ti ní àjọ tá a lè fi jọ lẹ́yìn èyí òun fi tó wàhálà wa kù sí nìyẹn mélòó ló ní àjọ lọ́dọ̀ tó náà lè fi jọ ọ́ pé tí wọ́n wí ọ̀hún kò sí déédéé tọ́lọ́run kò sí déédéé tànẹ́bì. ṣe bí èyí tó pọ̀ jù láyé lẹ́ni òun náà ni tẹ̀kìlídòl àmà tẹ̀kìlídòl àmà táwọn bá ń pè ní tẹ̀kìlídòl àmà òun náà ni ìkọ́sí ẹ̀fọ́jú ìkọ́sí kẹ́ni o ìkọ́sí ẹ̀fọ́jú ọmọ ẹ̀sẹ̀ báyìí náà ẹnibọ̀dì lọ gọ́gọ́ náà nìyẹn láì ní tóun náà lè fi yẹ̀ wò lọ́dọ̀ ara ẹ̀ ọ̀gọ̀rọ̀ ẹni táàpọ̀ ní nǹkan tó fi yẹ̀ wò náà ìfẹ́ ẹnu lọ́pọ̀ kì í ṣe ìmọ̀ tá a máa fi yẹ̀ nǹkan wò nú ẹ̀sìn torí ìdí eléyìí kájú bùkátà ìmọ̀ òǹkàlùkù náà ṣe kíni òǹkàlùkù náà múra ọjọ́ ìlọ o àwọn sọ̀hábà nẹ́bí náà ọ̀pọ̀lọpọ̀ ń gbà wọn dàgbà náà wọ́n kọ́ o ọ̀pọ̀lọpọ̀ sì mà á ọ̀pọ̀lọpọ̀ wọn da àfa ńlá ọ̀pọ̀lọpọ̀ wọn ti gba ìlú lọ lóríṣiríṣi tí wọ́n fi lọ jòkó síbẹ̀ ẹni bá sì lọ inú wọn yóò lọ jòkó síbẹ̀ yóò pa àwọn èèyàn lẹ́kọ̀ọ́ kó tó kú mẹ́ tètè yìí pé bóyá ọwọ́ adébẹ̀ ó ti kú hmm, wọ́n lọ lọ jòkó àwọn èèyàn ní kíni àwọn èèyàn ní torí wa òun lè léyìí ọ̀sọ̀ níwọ̀n bá nu kèsì láti lè délé láti kà ka ó sì fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ yìí pé a máa ń ṣe kíni o a máa ń fọ àárí kọ́ sọ́ni kọ́ fojú ojú lẹ́ẹ̀mẹ́ta ó sì fọ apá lẹ́ẹ̀mejì ó lè wáyé bẹ́ẹ̀ ó lè wáyé bẹ́ẹ̀ nílé fọ ojú lẹ́ẹ̀mẹ́ta ó sì fọ apá lẹ́ẹ̀mejì kéèyàn bá sì bẹ́ẹ̀ nínú súnà náà ni ó wà torípa ànábì náà ti kéde o ànábì náà sì bẹ́ẹ̀ ta sì rí àkọọ́lẹ̀ bẹ́ẹ̀ yìí pé ànábì fọ ojú lẹ́ẹ̀mẹ́ta ó sì fọ apá lẹ́ẹ̀mejì àbí lọ́nà kejì ni wípé ètò dájú òní pé kéèyàn bá fojú lẹ́ẹ̀mẹ́ta kó fa apá náà lẹ́ẹ̀mẹ́ta kó sì tẹ̀lé àwọn báwọn àmọ́ tó bá lọ wáyé pé ah, mo mọ̀ ní sílẹ̀ kan pé ẹ̀mẹ́ta mo fọ ojú ẹ̀ẹ̀mejì ni mo sì fọ apá kò sí láì sí kò jẹ́ lọ́pọ̀ apá àti nìsínú mi ò bàbá jẹ́ báyìí tí àlọ́lá mi ti bàjẹ́ àlọ́lá rẹ̀ ò bàjẹ́ kò sì ní ìdí lọ́tún nǹkan kan ṣe eléyìí ni ká mú lọ́wọ́ ká mú lọ́wọ́ báwọn wípé nínú àwọn nǹkan tí irú àwọn eléyìí fẹ́ ṣe fún gẹ́gẹ́ bí mùsùlùmí tó yẹ pé wá ní kan sí tó wá ní kan sí nípa di tẹ́lẹ̀ sí lórí àlámọ̀rí ẹ̀sìn ẹ̀ tí alẹ́ ìwọ́n máa bàyẹ́ pé sẹ́ni òsì tàṣídé ṣùgbọ́n gbàtí wọn náà bá jẹ́ ti ń gbọ́ àwọn àwọn ìdánilẹ́kọ̀ọ́ wọ̀nyí wọn náà máa rí i pé wọn ààrẹ yẹn ti àṣìṣe mo ti gbọ́ rí náà wípé wọn là níbi náà fọjú lẹ́ẹ̀mẹ́ta ńjọ́ kan ó sì fọ apá lẹ́ẹ̀mejì eléyìí náà jẹ́ ẹ̀kọ́ eléyìí ti akọ́ pẹ̀lú gbọ́láwọn àdìsí ilé náà ni a kà láàárọ̀ tèmi àwọn máa tún ka àdìsí ìyàwó Aisha radiyallahu ta'ala anha wa jami'i sahabatil kiram wa sallallahu ala nípa níparí àti àwọn jẹmọ́ àti àjọkírun tí wọ́n jẹ́ àlejò láàrin wa abẹ́rẹ́ ọba àti tọ́lá ọba tó sọ yín débi láyé ọ̀pọ̀lọpọ̀ ọba àdáyín padà sáyé pẹ̀lú rọ̀ kíra àmọ́ ti ìyá arahamu وصلى الله على نبينا محمد وعلى آله وصحابه وسلم السلام عليكم ورحمة الله وبركاته